وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون àyíkájọ wọn dájúdájú ẹ̀ṣẹ̀ tó tóbi jù ilé ìtẹ Ọlọ́run bá ti fi wọ̀ jù òun náà ní ìtẹ̀bọ sọ́nà a ti mọ̀ pé ìtẹ̀bọ sọ́nà òun náà lẹ̀ṣẹ̀ tó ti pé téèyàn bá tẹ̀rú ẹ̀ ìmọ̀ tó lè bá bẹ̀kú láì tó bá ọlọ́run ọ̀bẹ mẹ́ta ọkùnrin forí kì nínú ọ̀pọ̀lọpọ̀ àlàyé láwọn olùmọ̀ nípa ìsìn tí ṣe nípa òṣèlú ìjẹ́bọsọ́nà wọ́n ṣàlàyé pé ìjẹ́bọsọ́nà ni oríṣi ọ̀nà méjì ló fún pé bó tilẹ̀ jẹ́ pé ìpínlẹ̀ kejì rẹ̀ kọjá aburú àti ìbàjẹ́ ni ọ̀yẹ́ kí mùsùlùmí tó ní sànú rẹ̀ lẹ́rù oríṣi ẹlẹ́ẹ̀kejì ni òun kéré títa lákòókò òun náà náà pè ní òṣèlú ọ̀ṣọ́ ìjẹ́bọsọ́nà eléyìí tó nítorí kó ṣeé ṣe kí púpọ̀ nínú wa ọjọ́ pa ti rọ́nà jàjàbọ́ lọ́wọ́ ètò tóbi nínú ẹ̀bọ́ ṣe ọjọ́ pa àkópa ń àti lẹ́mọ lẹ́rù rárá ṣùgbọ́n kọ́tọ́ ìpè tó kéré nínú ìtẹ́mọ lọ́wọ́ yẹn ọjọ́ nínú wa tí ọ̀gá ń jẹ́ gbogbo wa là ń sínú láti máa ń pín ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀kẹ́ adáhùn èèyàn dá ọ̀pọ̀lọpọ̀ àtúnṣe tí wọ́n ń ṣe àìmọ̀ nípa pẹ́sẹ̀ ní nǹkan ká lè bá àjẹnà sí ọbẹ̀ nínú títà ọ̀pọ̀lọpọ̀ láàmú ẹ̀yìn nígbà nípa kí wọ́n pè lẹ́sìn ó mú ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀sìn nǹkan nígbà yàtọ̀ lẹ́sìn lórúkọ pẹ́sìn lọ́sẹ̀ ló bá lórí pàtàkì yìí kíkí ká mọ̀ nípa ìtúbàjá sí ìṣẹ̀mọ́sọ́nà ní ẹ̀kọ́ kékeré yìí ká lè ba àjìnà sí. lóòótọ́ olùmọ̀mọ̀ jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tí ń ṣe tòòtà nínú àwọn tó ti tó wọn bọ́ wọn wárí fún un ó sì lè jẹ́ ike ọ̀kan wárí nídìí kó túbà àbọ̀ ti ojúṣe kan lórí títí wọn ti ọ̀kan nínú àwọn òòṣà àbí títí wọn ti ọ̀kan nínú àwọn ẹ̀rọ fún àwọn ẹ̀rọ kéékèèké yìí ọjọ́ pinnu rẹ̀ ló ṣubú sí ọlọ́pàá ti àti àìdá rẹ̀ inú rẹ̀ lọ́kọ̀ọ̀tù ẹ̀jẹ̀ ká wọ́wọ́ inú wọn sọ ní ìṣẹ̀rọ tọ́nà ní ẹ̀rọ tó kéré wọ́n ní. هو كل عمل قوي او فعلي ولا ركبا الذي تلك يا ما صرر يا ما تلك أطلق عليه الشارع الشرك ريته في شريعة منك بطلة مثل ذلك وصامتك البيت òun ni kúrò nínú ẹ̀sìn Islam pátápátá yàtọ̀ sí ìṣẹ̀bọ eléyìí tó tóbi tó máa mú ṣe kúrò nínú Islam pátápátá títí máa ń kọjú náà fún ìyàwó àlùjẹ́nà tó máa ń ba gbogbo sẹ́yìn ẹ̀jẹ̀ ètò títí máa fún ìyàwó ọ̀nà yóò máa bẹ́ẹ̀ kiri kété ìṣẹ̀bọ tọ́nà lẹ́kọ̀ọ́ kékeré yìí fún òtó bẹ́ẹ̀ ṣùgbọ́n ìṣẹ̀bọ tọ́nà ni lè bá wo sọ ọ̀fẹ́ àbọ̀fẹ́ ọ̀gọ́fẹ́ wọ́n ní alhalifu kọ́ra ilẹ̀ lẹ́yìn tààrà kama fi kàmí ìtara tàbí ọlọ́run kàmú tààrà kama fi kóra. ọmọ fi alukur'an kò fi kóra pẹ̀lú èrò pé pépà pépà nínú fi kóra ẹni tó bá ti bẹ́ẹ̀ ti tẹ̀kọ́ sọ́nà lẹ́kọ̀ọ́ tó Dàtí mi nígbà Kùránì kúra pẹ̀lú èrò pé mo mọ̀ ká Kùránì ọ̀rọ̀ ọlọ́ọ̀ni ọ̀rọ̀ ọlọ́ọ̀ fún mọ́ ìròyìn ọlọ́ọ̀ni ó sì tọ́ láti orúkọ ọlọ́run ọba káfí kúra gẹ́gẹ́ bó ti ti tọ́ kíkẹ́ káfí ọ̀kan nínú àwọn àròyìn rẹ̀ náà kúra. Ọ̀rọ̀ ọlọ́ọ̀ ìròyìn ọlọ́ọ̀ alẹ́ fi ìròyìn ọlọ́run kóra kẹ́rù àti lè fi orúkọ ọlọ́run ọba náà kóra torí rẹ̀ wọ́n tó ń bá kóra ní tó ọ̀bá ẹgbẹ́ pé lòun kà rẹ̀ ẹ̀lọ́run kóra tó fi kóra nìyẹn ìdílé bọ́tọ̀ tó bá yẹ pé àwọn pépà tó yẹ pé wọ́n ṣe èkó sí lóde ṣe ń jẹun tọ̀ ìlọ nǹkan fi bóra kìí ṣe pé tọ́ ka lórí pé ọ̀rọ̀ náà ṣe jẹ́ àkùrọ̀ á ẹni tó bá ti bẹ̀ ti tẹ̀ bọ́ sọ́lọ̀ bí ẹ̀rọ tó kéré. báwo wá ẹni tó bá ti tàn gbogbo ẹni tó kọ ya kóra ẹni tó kò gbogbo ẹni tó fèsì kóra ẹni tó kórìí bàbá rẹ̀ kóra ẹni tó kò tó rí kóra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn ti fi ọmọ tọ́lọ̀ ní ọ̀rọ̀ kékeré. torí ẹ anábì ọmọ hàmà sọlọ wà bá ayé wa sẹlẹ olùmọ̀gá náà ààrẹ fẹ pẹ̀lú àkíyèsílẹ̀ gbogbo ẹni tó bá ti kúra ọlọ́ọ̀ni ká bá ti kúra o. àgọ́dọ̀ pé ìgbà bí ìkúra. olùkótó anábì àdéhùn mi olùmọ̀gá náà ààrẹ fẹ pẹ̀lú àkíyèsílẹ̀ gbogbo ẹni tí ọba kọlọ́mọba kúra ọkọlọ́mọba kúra lórí òdodo ni o àìkọlọ́mọba kúra lórí rọ lẹ́yìn ìgbà tó sọ fún wa pé káàbà fúnra ọlọ́run ká máa fi fúnra káàbà fi kọ́lọ́ fúnra káàbà kọ́lọ́ fúnra lórí òótọ́ ọlọ́run sọ̀rọ̀ wá àlè ìpínlẹ̀ fún wa sọ fún wa ikú gbogbo ẹni tó bá kọ́lọ́ wọn bá fúnra fún tó bá kọ́ láti ká ọ̀dà náà kankan lọ́dọ̀ wọn. tó bá kọ́lọ́ fúnra fún gbà tó bá kọ́ láti gbà ọ̀dà náà kankan lọ́dọ̀ lọ. kó láti fẹ́ ẹnikẹ́ni tó bá ti kọ́ lọ́wọ́ akúra fún kọ́gbà nítorí kálọ́gbà ìjà tí ká ìdámọ̀ nìkan wá jọ lọ. àyíká ìkúra tó bá ti fún wa lórúkọ náà kí máa ti ọ̀pọ̀lọpọ̀ lọ́nà tó ń padà dẹni tó fi kàbí dáàbò tó lọ́wọ́ bá kúra kí máa fi wá sọ pé ọlọ́run ń kọ́. ọ̀yà òkú gbọ́ngàn ókè òkú ló jọ lọ́lọ́ àwọn òbí lẹ́yìn. يقول يا سمعتك الله طب يقول عفوا والله تالله بالله بعد والرحمن والرحيم والسلام والمؤمن والمهيمن ومن نعم الله طب يقول الله بعد يقول يا الله والذي نفسي بيده خفي الله ما تجد من بلوره يقول بعد والذي خلق السماوات والأرض مبتلوها ما تتسمع في الأمور بعد bákan náà wọ́n búra wọ́n búra wọ́n fi káàkà ó fi ọlọ́run wá tó káàkà mo ti búra gbà wọ́n ní ẹni tó fọ́n ní ilẹ̀ mo fi ọlọ́run wá tó mo ti sọ̀rọ̀ àti mo fi búra gbà. ẹnìkan wá fún wa kọ́ ọmọ nàbí wọn kà Allah fi búra ọgbọ́dọ̀ lẹ́gbẹ́ tí wọ́n ti ti dá ló fi kúra àtúntò ló ti yá ló fi kúra ó ti tẹ́gbọ́ sọ́run ní ẹ̀rọ tó kéré. àìsí kàkà mi ìjọba tó ti ọ̀nà àìsí kúra. àlùkùrán mi gbọ́ àlejò mi gbọ́ ìgbọ́kúgbọ́. àlùkùrán mi gbọ́ àlejò mi gbọ́ bàbá tó là láti dùn. tó mùsùlùmí ọ̀gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ káàdà fi kúra ọlọ́run kẹta máa fi kúra kọ́lọ́ wà kọ́bọ̀ ẹ̀yìnmáyàwó ẹ̀sọ́kùnrin ayé ẹ̀ máa tọ́ ara ló ẹ̀mẹ́tẹ̀ ní sọ́kà máa kúra kí wọ́n fẹ́ kúra. àná sọ̀rọ̀ ní pẹ̀lú rẹ̀ kí wọ́n fẹ́ kúra. bẹ́ẹ̀ ni ti tilẹ̀ tọ́ la lọ lájájọ́ ní ti kúra lórí tí wọ́n sọ tó sọ ìwọ̀n sọ. kí n kúra láti ti ayé nìyẹn rọ. òrìlẹ̀ nínú afẹ́ máa kúra fún ọlọ́run ẹ̀sọ́ ìkúra nínú ìtẹ́lọ́tọ́nà eléyìí fi àpèjú ẹ̀mí ọ̀dọ́rì sáré gbogbo ọ̀gá tó ń ṣe èyí ṣe ń torí tọ́lọ́ ó ń ṣe ń torí àwọn èèyàn olùbá rẹ̀ lọ. kọ́lá ti ń ṣe dandan òun náà ti kọ́tọ́ pọ̀ sí káàkiri lójoojúmọ́ ọwọ́ ọ̀gá àgbàdo bá ti ti kárí mi ó ti sọ lọ́tọ́nà bí àgbà tó kéré. pàápàá jùlọ gbogbo tó bá ti ní ti pẹ̀lú ní ti pẹ̀lú ìjẹ̀lúta lọ́dọ̀ Muhammad sallallahu alaihi wa sallam káàdùn ọ̀dọ̀dọ̀ wọ́n bẹ̀rẹ̀ nítorí àǹtẹ̀sì afẹ́sì làní àǹtẹ̀sì afẹ́sì balada lókè ìgbà tí kárí mi lọ́ba ti wọn náà kan nínú ìdọ̀tí dáàbò àti sọ́lá rẹ̀ nítorí kọ́ lọ́wọ́ sọ fún àwọn kárí mi lọ́ba ti jọ́ pé ìdàgbìyàmà ẹ lọ fún ẹ̀ wọ́n yẹ wa. èèyàn gbọdọ bá ọkàn rẹ ọgbọdọ bàjá ọgbọdọ ṣe ìkìlọ̀ tó ní agbára fún kó dúró níbi tó ọba gbé dúró sí kó jẹ́ kí ọkàn rẹ kó dúró níbi pé ẹsìn ni mò ń ṣe fọlọ èmi ò ṣe ni mò ń ti ó ní mò ń sì mi níbi aburú ń iná ìní mo gbà ni ìní náà kan tí mo rí lọ́dọ̀ ẹnìkan kó ní lè jó mi níná pẹ̀lú ẹ̀ tí ń fi wá máa bẹ̀rù rẹ̀ tí ń tìtorí rẹ̀ máa ń ṣe tí wọ́n ń ṣe àbí tí ń tìtorí rẹ̀ pàǹtí mọ́ pàtìtì ọlọ́run má jẹ́ torí ọlọ́run ìka náà ní gbogbo tí mo ń ṣe. qul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lahu wa bidhalika umirtu wa ana awwalul muslimin. gbogbo jẹ́sìn ọgbọ́dọ̀ jẹ́ tọ́lọ́run ọgbọ́dọ̀ jẹ́ ń ta ṣe nítorí tọ́lá nìkan wàláhì tá a bá lákèsí lórí eléyìí á kà padà jẹ́ aláṣẹ dànù ni gbogbo wàhálà wa nílé ayé gbogbo làálà wa tó padà pé òtúbà ń tẹ́ tí ò ní ládàá nì kí la fẹ́ fi kárí mi ṣe kí la fẹ́ fi gbà nítorí pé ọ̀ ń sọ fáwọn èèyàn kí wọ́n wọ̀ kí wọ́n tún àwò nítorí ṣe yí báyìí ọ̀gá lọ́lá ọ̀ka màmá.

قل فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا مقبل انت معنا قلاتك الله قلوا إلى دارا قيا سيسة تدى يسوي جن تدى أيا في قد يبام سنة النبي محمد صلى الله عليه وآله وسلم ولا يشرك بعبادة ربه أحدا قسم ما سيفين كما في سرقون pẹ̀lú ọlọ́run nínú ìjọsìn fọlọ́ àìfi nǹkan kan sorogún pẹ̀lú ọlọ́run nínú ìjọsìn òun là ń pè ní al-ikhlas kásá fàmà ìjọsìn fọlọ́ kẹlòmí ọmọ nípìn nínú rẹ̀ ẹsẹ fọlọ́ nítorí ọlọ́run kan á gbọ́dọ̀ sí nǹkan kan nínú ìjọsìn nítorí ìtàwọn èèyàn ẹnikẹ́ni tó bá ti ní àfọ̀mọ́ nínú ọkàn rẹ̀ tí ń ṣe gbogbo ìjọsìn rẹ̀ nítorí ti Allah irú wọn wọn bọ́ lọ́wọ́ kárí mi nìyẹn ẹ̀sìn wọn ti jẹ́ ti ń lọ tààrà lọ́sọ́dọ̀ Allah Rabbul Alamin gbogbo ẹ̀sìn tí wọ́n ti ń lọ tààrà lọ́sọ́dọ̀ ọlọ́wọ́n Rabbul Alamin ọ̀nà tá a máa ṣe tá a máa tara rẹ̀ gbalada ọlọ́ndàkùn à ń bẹ̀ ọ́ má ṣe wá lálásẹ̀ dànù. nínú àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam olóòna gbà wá látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ọlọ́wọ́n ọba ni man amila amalan أشرك فيه معي غيري تركته وشركه أن كان تبعت لسيسكا نساء جد تعافي أنك تفي سرق بلومي الله nínú sẹ́yìn máa pàtì ohun àti ẹbọ rẹ̀ ọlọ́run ọ̀rọ̀ tayọ káfẹ́ nìkan sorogún pẹ̀lú rẹ̀ lọ gbogbo ń tá a bá ṣe tá a bá ti lè fẹ́ nìkan sorogún pẹ̀lú Allah ìwà náà máa lẹ̀ wípé ntọ́ olóòótọ́ eyín àṣedànù ni kò sí ntọ́lọ̀ wọn kò fi ṣe. alimami ibn al-qayyim rahmatulahi alayhi wọ́n fún wa ní àwọn àpèjúwe àwọn nǹkan tó bọ́ sábẹ́ ìṣẹ́bọsọ́lọ̀ ní ẹ̀bọ tó kéré torí kálíbà àmọ́ wọn kálíbà sọ́ra fún wa kálíbà sí wọn ní nítorí tó ti pàǹsẹ̀ fọlọ́wọ́n nìkan nítorí kí nǹkan míì kọ́ wọnú rẹ̀ kọ́ dẹni tó kà sí dànù nínú àpèjúwe yìí wọ́n ní yẹsí ròrìyà wọ́n ní kárí mi gbogbo owó tilẹ̀ kó kéré tó ni kárí mi gbogbo owó tilẹ̀ wù kó kéré tó ìṣẹ̀bọ̀sọ̀lọ̀ ni ẹ̀yà kọjá sí pọ́lọ́ làǹtì ọ̀dọ́ rẹ̀ làǹtì ń wẹ̀sán rẹ̀ èèyàn ní nǹkan kan tó lè fún wa wàláhì kò ní nǹkan kan tó lè fún wa wàláhì èèyàn lálùjáná wàláhì kò sí nǹkan kan lọ́dọ̀ èèyàn tá a lè máa bẹ̀rù táàfin wá torí rẹ̀ máa ṣẹ̀sìn wá torí ẹ̀ wàláhì èèyàn níná ó lè fi dẹ́rù bà kó wọ́n sọ wá sí tá kú tá ti kọ̀ láti ṣẹ̀sìn wá nítorí ìdòun bẹ́ẹ̀ náà ni àpèjúwe mi. olóòkè ẹ máa ṣe gbogbo ń tẹ́ ń nítorí àwọn èèyàn tí ń bá ń wò yìí kẹ ẹ máa ṣe gbogbo òkúta yín nítorí táwọn èèyàn eléyìí náà inú ni ó ní ẹ̀bọ tó kéré dáadáa gbọ́dọ̀ sọ́ra fún ọmọ èèyàn yọ̀bọ èèyàn ṣe náà ni àwùjọ ọmọ èèyàn èèyàn gbé máa gbé inú ọjà. láàrin àwọn ẹranko nítorí kó lè bá a ṣọ́ra fún àti àṣehàn àti àṣe lórí àwọn èèyàn ó lè lọ́ máa àwọn ẹranko àbí láàrin àwọn agi nínú gbó àárín èèyàn bíi tiẹ̀ náà lọ́ọ́ máa gbé àdáwò ńlá ní bíbẹ láyé jàmá láàrin wọn náà ló gbé àárín wọn náà sọ pé o ti gbọ́dọ̀ má kama fi nǹkan mi ìtọ́yà tẹ̀sí Allah kama fi búra ìsẹ̀bọ̀lọ́lọ́ ni o ní ẹ̀bọ tó kéré agbọ́dọ̀ sọ̀rọ̀ fún agbọ́dọ̀ dìnnà sí agbọ́dọ̀ sá fún agbọrọ sá fún mọ́tàmú kọ́ pọ̀ ọba tiẹ̀ wíru látàrí wà á tètè kó jẹ wà á tọrọ àforíjì ọba yẹ pé ìbúra ọba pa dandan wà á búra orúkọ nínú àwọn àròyìn nínú àwọn ìṣẹ́bọ eléyìí tó kéré tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí onáàní ká ẹ sọ fẹ́ nìkan nígbà tí ẹ̀yin ń wá nǹkan kan ẹ sì mà ipe òun lọ wà nídìí kí wọ́n fọwọ́ sí wẹ̀hùn tí ó fi bọ́ sí i àbí ń bẹ nínú ẹni tí wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò nígbà tó bá ṣe tán láti fún yín ní nǹkan tó bá sọ rere nípa yín wọ́n lè fún yín tó bá ṣàìdá wọ́n lè má fún yín. gbàtẹ wá ti ṣe ètò ẹkẹyìn ṣe bí fọọmù ni ẹ ti fíìlì rẹ bí ìdáwọ́ ni ẹ ti ṣe bí alákọọlẹ ni ẹ ti kọ ẹ wá bẹ́ẹ̀ dìde ẹ wá sọ pé tán nǹkan yìí ó máa ṣe ọlọ́hùn ọ̀ṣẹ́ tọ́lọ̀ ń bá fẹ́ tí wọn náà fẹ́ tọ́lọ̀ ń bá fẹ́ tí wọn náà sì fẹ́ yóò ṣe ṣe ìyẹn ní tí o ọmọbẹ nú ọ̀rọ̀ tí wọn máa sọ tọlọ́run àti wọn bá ìsọkúsọ gidi lélẹyìí o bóòlù èèyàn yẹn ti wá jẹ pé tóun náà bá fẹ́ nìkan yóò tó bọ sí kí ló dé pé nìkan bá nìkan bá nítorí pé tọmọ èèyàn kọ̀ọ̀ràn kankan ọba àbí kí nǹkan ti bọ́ sí tán kọ́ ọ sọ pé máa ń ṣá Allahu wa ṣe ọlọ́run àti wọlé fẹ́ ni ló fi rí bẹ́ẹ̀ a'udhu billah kí lẹ́yìn ẹja má táfi wá fi sí ẹgbẹ̀rún afọ́lọ́ pé ìwọ àtọ́lọ́run lẹ fẹ́ lójú ọbọ̀ sí ọlọ́run máa jẹ wàá sọ pé máa ṣá Allahu thumma ṣe ntọ́lọ́run fẹ́ lẹ́yìn náà tí wọn náà fẹ́ ńlọ́sẹ̀lẹ̀ yìí àbí tí ọlọ́run tó bá fẹ́ lẹ́yìn náà tí wọn náà fẹ́ wọn ní túmọ̀ yẹn ọ̀rọ̀ fún tartib wà tarahi wọn máa fi tu ọ̀rọ̀ ni ó ti ń sàmì pé ntọ́ wá lẹ́yìn súnmà ọpẹ́ sí ntọ́ wá sáájú súnmà yẹn ni pé tọ́lọ̀ ń lẹ́yìn náà lẹ́yìn náà tí wọn náà fẹ́ àbíkọ́ tí a sọ pé masha Allah wahda tọ́lọ̀ ń bá fẹ́ lónìí kan àbí ntọ́lọ̀ nìkan fẹ́ lélẹ́yìí. kí lọ fẹ́ wọn máa fèèyàn sẹ́gbẹ̀ẹ́ rà fọ́lọ̀ wọn bá sí èèyàn wo agbára kí la ní. tọ́lá ti sọ pé masha Allah tọ́lọ̀ àti wọ́n bá fẹ́ àbí ntọ́lọ̀ àti wọ́n fẹ́ lélẹ́yìí ẹni tó wá sọ bẹ́ẹ̀ sọ́lọ̀ ní ẹ̀bọ̀ tó kéré. àbí ká sọ pé wa ọ̀dọ́ àti wọ́n ní nǹkan yìí ti wá kọ̀bá e ti ṣẹbọ sọ́lọ̀ o ní ẹ̀bọ tó kéré ó ti mẹni tí ń sẹ́mi hmm, mo mẹni tí ń sẹ́mi ọlọ́run ìwọ ni ti ní tó kéré ọlọ́gbàdúrà rẹ nítorí àwọn abọ́ sí ẹnìkan ọlọ́run fún ọ ní ìró nípa pé nǹkan yẹn bọ́ sí a hẹ́ẹ́dà ni àtiwọ́ ní nǹkan yìí ti wà ó ti ẹnìkan ni tí wọ́n fún mi wòye pé gbàtẹ́ yóò ti ẹ̀fẹ́ sì sọ jù báyìí lọ fẹ́ni tó fún wò ó. àbẹ ẹ̀yin náà ẹ̀yin ní kẹsẹ̀ lómi ẹ̀yin ní owó tí ẹ̀sìn ti gbàdú pé ọlọ́ọ̀ àti ni ọlọ́ọ̀ àti wọ́n ni gan ìṣẹ́fọ́sọ́lọ̀ ni báwo wọ́n ń sọ pé ẹ̀yin ní ẹ̀yin ní ọ̀gá mi ẹ̀yin ní ẹ̀yin ní kí ló ń já ma kọjá má jẹ́ náà ni ẹni tó bá sọ bẹ́ẹ̀ ti sọ́lọ̀ ní ẹbọ tó sọ ẹnu wa sọ ẹnu wa inú dùn ara gbogbo àwọn bú ni ọmọ jáde lẹ́nu ẹ nígbà gbogbo ẹ ṣe wọ́n mú gbogbo èèyàn ẹwọ nìkan ni wọ́n mú ọ̀gá tí wọ́n kó kọ gbogbo ẹni tí wọ́n mú ẹni náà ló fi kó kọ tiẹ̀ náà ni

ana billahi wa bik èmi tó rí yọ èmi tó rí yọ ọlọ́run ni mo bá dúró àtiwọ́ ọlọ́run àtiwọ́ mo bá dúró ìsọkúsọ lọ ìsẹ̀bọ̀sọ́lọ nìyẹn o kí lọ́ọ́ fẹ́ báyà dúró sí ọlọ́run nìkan ni mo bá dúró èèyàn wo kí lọ́ọ́ ní. bákan náà ẹ lọ́wọ́ pé mali illallah wa ant ìmọ̀ ní nǹkan kan tó lọ́ọ́ àtiwọ́ ọlọ́run àtiwọ́ nìkan ni mo ní ẹni tó bá sọ bẹ́ẹ̀ ti sẹ̀bọ̀sọ́lọ ní ẹ̀bọ̀ tó kéré ana mutawakkilun ala Allahi wa alayhi mọ bọ́lọ̀ ń dúró àti wọ́ ẹni tó bá sọ bẹ́ẹ̀ ti tẹ̀bọ̀ sọ́lọ̀ ní ẹ̀bọ̀ tó kéré wàlẹ́ wọn lọ hu ẹn tí o bá ti tọ́lọ̀ àti wọ́ ní ìtẹ̀bọ̀ sọ́lọ̀ nù ní ẹ̀bọ̀ tó kéré tí o bá ti tọ́lọ̀ àti wọ́ ẹni tó sọ bẹ́ẹ̀ ti tẹ̀bọ̀ sọ́lọ̀ ní ẹ̀bọ̀ tó kéré tí o bá ti tọ́lọ̀ àti wọ́ ní títí tí wọ́n dà sí àdúgbò wa ìwọ̀n ọba ti dà tí ọba ti tọ́lọ́ àti wá ní gbogbo àwọn olè tọ́fẹ́ wà àdúgbò lórí wọ́n á wọ̀ tí ọba ti tí ọba ti tọ́lọ́ àtàwọn adé ti ń gbóni àwọn ọlọ́sà wọ́n bá kó wa lẹ́rù lọ tí ọba ti tọ́lọ́ àtàwọn pẹ́pẹ́ yẹn ti sáńké lórí òní. ẹni tó bá ti sọ bẹ́ẹ̀ ti sẹ́bọ̀ sọ́nà lẹ́bọ̀ tó kéré subhanallah tí ọba sí. Si, ipò tọ́lọ̀ ní kọ́ jábọ́ látòrí àjà ni táwọn ẹlẹ́kẹ̀rú burúkú tí wọ́n fi lérò páàsù tí ọba ti tọ́lọ̀ àti ipò tọ́jábọ́ kò sẹ́bọ̀ sọ́lọ̀ lẹ́bọ̀ tó kéré àà ṣé ìwọ ọgbà kúrò nìkan ní máa sọ̀yàn epo báwo pẹ́pẹ́yẹ báwo ajá báwo bàbá ọdẹ báwo ẹbí bọ́dẹ ó sì yá sílẹ̀ náà ni wọ́n kó gbogbo ẹrù lọ tọ́ba sì ló wọn fẹ́ sùn lẹ́rọ́ọ̀lì àfà wọ́n kàn lè sùn láwùjẹ́ ni àbẹ́ẹ̀ màbẹ́ẹ́ ẹ ọlọ́run bá ló máa ń sọ̀yàn ọlọ́run ló máa ń sọ gbogbo nǹkan àmọ́ pé tí ó bá sí ọba nìkan tí ó bá sí tọ́lọ́run ọba nìkan ẹ̀fẹ́ wá wò ó tí gbogbo nǹkan yìí bá já sí ọba ní ẹbọ tó kéré wàláhì ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ náà làwọn èèyàn ti jálù ọ̀pọ̀lọpọ̀ ti sọ ọba ó wa eléyìí ìṣẹ́bọsọ́lá ni o ní ẹ̀bọ tó kéré tilẹ̀ jẹ́ pé irú eléyìí kò yọ̀yàn kúrò nínú ẹ̀sìn Islam kò yọ̀yàn kúrò nínú ẹ̀sìn Islam ṣùgbọ́n ó boró ojú kéèyàn ṣe àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lọ ó boró ọgbàdì ọkọjá kéèyàn ṣe zina ọkọjá kéèyàn parọ́ ọkọjá kéèyàn pààyàn nítorí pé ó ju àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lọ kọ́lọ̀ ẹlẹ́dàá kó ṣàánú wa. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ọlọ́wọ́ bò ní forí jẹ nìkan tó bá fi lè ṣẹbọ sí tó sì kú lórí pé ń ṣẹbọ láì túbá ṣùgbọ́n tí èèyàn bá kú lórí ẹ̀ṣẹ̀ míì tó bá kú lórí ẹ̀ṣẹ̀ míì tó kéré sí ìṣẹbọ sọ́lọ̀ tó wá kú láì túbá tó bá wu ọlọ́wọ́ lè forí jì ó lè forí jì tó ti pé kò túbá àmọ́ tó bá wù lórí ẹni tó bá fẹ́ torí ẹ ìṣẹbọ sọlọ wọn yìí gbogbo bí wọn ti ṣe pé ní ìṣẹbọ tó kéré o dandan ni kéèyàn dínà sí kéèyàn ọmọ bá wàá ṣègbè ní yìí eléyìí tó kéré yìí ó tún pín sàn méjì mi alákọ̀ọ́kọ́ òun náà ní bọ́ọ̀lù eléyìí tó hàn ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ohun ọ̀hàn wọ́n ń pè ní bọ́ọ̀tìn ṣirku al-khafi ìṣẹbọ eléyìí tó ṣe pọ̀ ń pamọ́ alákọ̀ọ́kọ́ eléyìí tó hàn yín ń bẹ lára àwọn gbólò àbí iṣẹ́ gẹ́gẹ́ bí àwọn àpèjúwe tá a ti mú wá ṣáájú gbólò gẹ́gẹ́ bí ká fi nǹkan mí ìbúra yàtọ̀ sọ́lọ̀ síbẹ̀ ẹ̀ mọ̀ pé nínú àdìsí anábì wa Muhammad sallallahu alayhi wa láti rí ìgbangba gbangba lánàbì sallallahu alayhi wa ni man halafa bi ghayri Allah faqad kafara aw ashraka rawahu al-imam at-tirmidhi bi sanadin sahih ẹnikẹ́ni tó bá lè fi nǹkan mi ìtọ́ yàtọ̀ sí Allah tó fi búra onítìí ti ṣe kèfèrí tàbó tiẹ̀ ti ṣẹbọ sọ́lọ̀ eléyìí ló ní mà ipa àgbọ̀dọ̀ fi nǹkan mi ìtọ́ yàtọ̀ sọ́lọ̀ wọn bá búra àpèjúwe ìṣẹbọ yìí tó tún wà lára gbólóhùn gẹ́gẹ́ bá ti ṣe wí sáájú òun náà ní gbólóhùn ma sha Allah wa shi' tọ́lọ́wọ́n àti wọ́n bá fẹ́ nínú àdìsá nàbọ̀ Muhammad sallallahu alaihi wa alihi wasallam wọ́n ní ọkùnrin kan sọ fún anabi sallallahu alaihi wasallam pé ma sha Allahu wa shi tí Ọlọ́run àti wọtẹ bá fẹ́ tí Ọlọ́run àti wọtẹ bá fẹ́ faqala an-nabi sallallahu alaihi wa alihi wasallam anabi wa ìkẹ́ àti ọlọlọkọ máa bá wa sọ fún pé ja'altani lillahi adla sọfẹ sọmi dẹgbẹrẹ afọlọ ni tóbi sọ pé tọlọ àti tá a bá fẹ́ anabi ni ma sha Allahu wa ọ̀rọ̀ ẹbọ ni ṣùgbọ́n tó sọ ni pé máa ṣá Allahu wahda tọ́lọ̀ lónìíká tọba fẹ́ nìkan yọ bọ̀ sí. alimami Muslim ńlọ gbé jáde àbí alimami Ahmad ńlọ gbé jáde gba ọ̀nà kan tó kórégé torí ẹ̀ nínú ká sọ pé máa ṣá Allahu thumma sha'a fulan àbí ká sọ pé máa ṣá Allahu wahda tọ́lọ̀ ń bá fẹ́. lẹ́yìn náà tí lágbájá náà bá fẹ́ àfi káti ẹ̀ sọ pé tọ́lọ̀ ń bá fẹ́ lónìkan ohun tọ́lọ̀ ń fẹ́ lónìkan ọlọ́sẹ̀ yìí bẹ́ẹ̀ lọ́yẹ ká máa wí a gbọ́dọ̀ fẹ́ nìkan sẹ́gbẹ̀rẹ́ afọ́lọ́ pé ọlọ́run àti tàwa lẹni náà tá a fífi ti ọlọ́run tá a sọ pé tọ́lọ̀ àtòun bá fẹ́ torí pé ọlọ́run sọ pé wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin ní tẹ́ ò lè bọ́ sí o. àyàfi olúwa ọba gbogbo àgbáláyé Allah tọba fẹ látara báyìí a mọ̀ gbogbo náwó aláǹfẹ́ irọ́ lásán ni tọ́lọ́wọ́ bọ̀ bá fẹ́ torí a sọ pé masha Allah wahda ntọ́lọ́nfẹ́ lónìkan ntọ́lọ́nfẹ́ lónìkan ló lè ṣẹ bàbá tí wàá masha Allah wahda ntọ́lọ́nfẹ́ lónìkan nǹkan tó o nítorí pé ọmọ èèyàn ọ̀n nínú ẹni tí ń fẹ kọ́ dáa fọ́ ọ̀n nínú ẹni tí ń fẹ ga ọ̀n nínú ẹni tí ń fẹ kọ́ máa rí ṣe nínú ẹni tí ọ̀fẹ́ kọ́ náà di mọ́ báyìí ni ti ṣe dáa tó yìí ọ̀wọ́ èròǹgbà pé wọ́n fẹ́ kọ́ dáa fọ́ kò ní kọ́ dáa fọ́ èròǹgbà burú wọn ọba fẹ́ burú fún ọ wàá má illa an yasha Allahu rabbul alamin eléyìí á jẹ́ kí tòhídì wa kọ́ dáa ó ní lọ́ọ́ máa gbára léèyàn ó ní lọ́ọ́ máa lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn èèyàn ó ní máa fojú sí pé táwọn èèyàn yìí bá ti ṣe tèmi tèmi dire táwọn èèyàn yìí bá ti gba tèmi ọ̀nà là rárá o wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin gbogbo ń tẹ́ fojú sí gbogbo ń tẹ́ ń fẹ́ kò lè bọ́ sí i. àfi tí ọlọ́run ọba olúwa gbogbo àgbáńlá yìí Allah tọba fẹ́ tí ọba fẹ́ wàláyé ọkàn máa wọ nǹkan ràn ní kò ní jẹ́ bákan náà lára i nínú ìṣẹ́bọ́sọ́lọ́ ilé iṣẹ́ wọ́pọ̀ bàjẹ́bàjẹ́ láwùjọ wa ìṣẹ́bọ́sọ́lọ́ ńlẹ́bọ́ tó kéré òun náà gbogbo àwọn nǹkan tí táwọn èèyàn bí òrùka bí ìfúnpá bí òwú eléyìí tó ti kọ́ máa ń dè má máa ká wọ́n lè dè má ọrùn ọwọ́ wọ́n sì lè dè má gbàdé wọ́n sì lè dé òǹdè wọ́n dè má dè wọ́n lè so tíra kó so kọ́rùn wọ́n lè so kọ́ àbáwọlé wọn wọ́n lè fi sínú ìgbà tí wọ́n ń pawó sí wọ́n lè dè má ara nǹkan àgùn wọn wọ́n sì lè lọ́ọ̀mì wọ́n lè rí mẹ́lẹ̀. wọ́n lè sọ sórí àjà wọ́n lè dá gbogbo orú àwọn nǹkan wọ̀nyí eléyìí tó ṣe pé ọjẹ tọrọ fọkálẹ láwùjọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí lónìí tó ṣe pé ọmọ Yorùbá ọbọ ń bẹ ọmọ Haúsá ṣubú sínú ẹ̀ ọmọ Tápà àwọn náà já bẹ bẹ́ẹ̀ náà làwọn ọmọ Gárà àwọn ọmọ náà làwọn ọmọ gbogbo iná ní ń di àdèmára àsopọ̀ àsorọ̀ àlọ́mì àrìmọ́lẹ̀ àti lọ nínú àwọn oògùn òfò eléyìí táwọn èèyàn ń kó bá òrùka ẹni tí ò lóòka ó ní fúnpá ẹni tí ò ní ó ló ń dè ẹni tí ò ló ń dè ó ní kò pé kí wọ́n má ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyẹn tó bá tún kọ́ bẹ́ẹ̀ lómi ó lè má bá pé tó ń fẹ́ ṣe kún tútù ni bọ́ọ̀ bá kún tútù ó lè kú lẹ́gbẹ́ gbogbo kálukú náà ni ó kú tẹ́fẹ́ kọ́ ó kú lọ́mọdé ni bọ́ọ̀ bá kú lọ́mọdé ó kú lágbàlagbà ogun ọ̀hán ẹni tó fún ọ bá kú dànù kátó wá pé wọ́n tún wá fún ẹni tó jogún ẹ̀ lọ́dọ̀ rẹ̀ ọ̀ wá sí rí jogún tó wọn bá jẹ́ kó kú ni wọn náà máa kó òfò

àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òrùka tó fi sọ́wọ́ yẹn ètò òfin sápá rẹ ó ń dè tó dè má dìrù gbogbo ẹ̀ kí lọ gbẹ̀lérò pẹ̀lú ẹ̀ ó ní òun fẹ́ fi ti aburú ni ti aburú eléyìí tó ti pé ń bọ̀ kọ́mọ́bà aráyé sọ̀kalẹ̀ sùn la kó sì má sọ̀ sára nǹkan ní òun aburú tó ti wá ṣẹlẹ̀ kóun lè bá a fi gbé kú òun fẹ́ fi ti aburú. àwọn kan sì wà nù rẹ̀ tó ń fẹ́ fi pé rere ikú kí owó alasia máa ma wá àlàáfíà kọ́ máa tó wá ọmọ kọ́ máa tó wá rírí ṣe kọ́ máa tó wá nítorí òun fẹ́ fi ṣe kò jù báyìí lọ àwọn sọ ṣé ọgbà gbogbo àwọn àsọ̀rọ̀ àwọn náà ni ó ti sáwọn àbí àwọn ni sábàbí tí fi ṣùgbọ́n àwọn gangan ni ó di ọ̀sẹ̀lẹ̀ ẹni tó bá ní gbogbo àsọ̀rọ̀ àtúkọ́ òrùka àdèmádì àtọmábá àfúnmọ́rùn àlọ́mì àrìmọ́lẹ̀ àtàtọ́kùn gbogbo ètò ńlò yẹn òun fẹ́ lò gẹ́gẹ́ bí sábàbí ni tí ó jẹ́ kọ́lọ́hún abó jẹ́ kí ìsọ́ jẹ́ tóun tí ó sì jẹ́ kí dáadọ́ máa ṣẹlẹ̀ sóun á sọ pé. ẹ̀rí wo lẹ ní o tẹ̀fi mà pọ́nà ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ní sábàbí àti farere sábàbí àti ti aburú dànù ńbọ̀lẹ̀rí náà wà kò sí nítorí ẹ̀ jàáìsàmà lẹ́yìn sábẹ́ sábàbí ń sábàbá ó ti sọ ní tí èsè sábàbí di sábàbí fa aṣèrèkìtà bìí dáadé kẹsìrìkàn asghar ó ti tara abẹ́ ẹ̀dẹ́ni tó ṣẹbọ sọ́lọ̀ lẹ́bọ̀ tó kiri irú ẹ̀ gbogbo ẹni tó so nǹkan rọ̀ ìdájọ́ wọn nù lábẹ́ òfin ọlọ́run tó bá gbàgbọ́ pé ọlọ́run ni ó dáàbò bò ọlọ́run ni ó sọ̀hún ṣùgbọ́n àwọn nǹkan wọn yẹn sábàbí ó ti ṣẹbọ sọ́lọ̀ lẹ́bọ tó kéré kọjáde kó nu ìsìlámù àmọ́ ti ṣẹ ẹ̀ṣẹ̀ tó ju ẹ̀ṣẹ̀ ńlá lọ. ẹnìkan sọ pé rárá o kì í sábàbí òun gangan ni ó sọ wa òun gangan ni ó dáàbò wa òun gangan ni ó mú rere wa. ongangan ni ó bá burúkú o ti jáde kúrò nínú ẹ̀sìn Islam nítorí pé o ti fi nǹkan kan ṣe dọ́gba pẹ̀lú Allah O nǹkan kan náà ń bẹ tí máa ń ṣiṣẹ́ ọlọ́ ìyẹn ti kúrò nínú Islam torí rẹ̀ la ṣe sọ pé àlè mà bàbá rẹ̀ tó kú màmá rẹ̀ tó kú ọ̀gá rẹ̀ tó kú ẹ̀gbọ́n rẹ̀ tó kú ìyàwó rẹ̀ àbọ́kọ rẹ̀ tó kú àbọ́mọ rẹ̀ tó kú wọ́n fi ó ilẹ̀ rẹ̀ gẹ́dẹ́ wọ́n fi tíra alẹ̀ rẹpẹtẹ àwọn ọ̀ma kí ni èròǹgbà àwọn sáwọn ń di àwọn tíra wọn yìí sábà kan ti kú àlè bí wọn àwọn àgbè sórí pé sábàbí ni wọ́n kà á kún wíkẹ́ tó bá wà níbi táwọn fi sí ibi táwọn gbèrò sí ibi táwọn so kọ́ àwọn nǹkan yẹn ó jẹ sábàbí àti ráàbò kì í sàwọn gan ni ó dáàbò àwọn láti pé wọ́n kú mùsùlùmí tó ṣẹ̀ṣẹ̀ ńlá tó ju ẹ̀ṣẹ̀ ńlá lọ wọ́n ṣẹbọ kéékèèké àní gbèsè pé kèfèrí ń bàbá rẹ kú kèfèrí níyà rẹ kú kèfèrí lọ́kọ rẹ kú kèfèrí láyà rẹ kú kèfèrí lọ́gá rẹ kú nítorí pé àlàǹfààní àti bí wọn àwọn ni ó lè fẹnu sọ pé nǹkan tí ń dáàbò bò mí nù èsì ń jẹ ọjà dànù ntí ọgbà mi lọ́wọ́ òkúta ni tọ́ba jẹ́ pé abálákàlẹ́ àti bí wọn wọ́n bá sọ bẹ́ẹ̀ ìgbà náà náà ni wọ́n ti kó ònú Islam àfi kí wọ́n tún padà sínú rẹ̀ lọ́tún. àti báyìí ti fi èwo lọ́wọ́ ajá èwo lọ́wọ́ ajá àtẹnitọ́gba ń sábàbí lásán àtẹnitọ́ ní kìí ṣe sábàbí ó ju agbára sábàbí lọ òun náà ní nǹkan tí ń dáàbò bò òun ní mú dáadáa wá bọ̀ owó lọ́dà kò sí ìtọ́jà nínú ẹ̀ kò sí ìtọ́jà nínú ẹ̀ èwo ló ṣe fà nínú ọmọ kìnìún àti ìyá kìnìún èwo ló ṣe fà gbogbo àwọn kórìí ibú ni gbogbo ẹ̀ torí ẹ má jẹ́ kí nǹkan kan nínú rẹ wà lọ́wọ́ rẹ tó fi kó láyé yìí ọba àpè mo jogún ẹni ọba àpè mi náà ni mo lọ ṣe fúnra ara mi ọba àpè wọn fi ta mi lọ́rẹ ni torí wọn yẹn fi ejò fi tàyàn lọ́rẹ̀ ẹnìkan gbé jòlè ọlọ́ọ̀nì sólò ń fi tọ́ ọlọrẹ ọrẹ kí wọn gbé kulẹ̀ ọlọ́wọ́ inú rẹ̀ wá ń dùn nǹkan nàbì sallallahu alaihi wasallam níbi ibi tẹ́ bá rí ẹ pa kó lọ ẹnìkan náà ta wọn náà ẹ kú ẹ kú ẹ kú orí ibú rẹ àfi kaba tá náà mùsùlùmí ìbá àlùjánnà ni wọ́n bá wọ̀ ẹni tó wọ àlùjánnà orí pa àtọ̀nà tí ó tọ̀ tó wọ àlùjánnà lẹ́ẹ̀bà ńdojúmọ́ àfẹni tó bá yẹ kó fẹ́ wọ nǹkan tó yẹ pé níní nílé lásán ọ̀ràn ni ẹ̀rí wa oògùn iṣan tí makọ́lẹ̀ lápá ni alábìíní nítorí wípé kò ní í ṣàlékún kankan fún apá rẹ ju pé yóò tún kó ọ̀lẹ́ bá lọ. àti pé pápá gan tí ìfúnpá ìwà tilẹ̀ sẹ́kù lápá rẹ tó fi fáyé lẹ̀ máa aflahta abadan òní ṣoríire láéláé. ẹ dákun tó rọ ọlọ́run ó rí wa ní bẹ́ẹ̀ ní oúnjẹ tó lò jogún lọ́dọ̀ bàbá rẹ̀ ó tún akọ lébẹ́lì sí la torí kọ́ ọmọ bà sí lò ìjọ pé tó o bá ń nà mọ́ta ọ̀tá yẹn yọ gbẹ níbi pala àti ètò ìsèpè tó ọba nà má tó ọba nà má yọọ máa pọtọ lẹ́nu níbi akó arapa àti ètò ìsèpè tó ọba fi nà á àbá yọọ máa yàgbẹ́ ni ọwọ́ akọ sí la pé ti yí yàgbẹ́ kú ni ti gbígbẹ́ panla lélẹ̀ ti dídà bi akó arapa lé ọ ma rí nǹkan jogún bàbá tó jogún pàǹtí bàbá tó jogún dọ̀tí bá ti di yọọ máa retí ẹjọ́ kọlù yọọ máa sọ tó ọba sọ̀rọ̀ mo lè ní kọ gbẹ ó lè ní kọ gbẹ báwo <laughs> àbò ológun òfò ó lè ní kọ gbẹ torí pé ń bẹ lápò rẹ ń palá ló dáwò lónìí lè fi nàyà káwọn èèyàn máa mú èèyàn mélòó ló fi lù táàfin fi náà dáwò a gbọ́dọ̀ ní àwọn nǹkan abúlé lọ́wọ́ torí ẹni tó bá fi lè kú tẹ́ni lọ́wọ́ kò ní ṣoríire láéláé bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam sọ. àjẹ pé tó fi pèsè ẹbọ tó kéré ti máa ń bẹ lọ́dọ̀ rẹ tó fi kú iná làbí sọ pé ìṣẹbọ sọlọ ní ẹbọ tó kéré o ó tún burú ju lọ ó burú ju kéèyàn lọ ó burú ju kéèyàn pààyàn lọ ó burú ju kéèyàn pààrọ̀ lọ kí lọ wá débẹ̀ nítorí pé tó o bá ní lọ́wọ́ títí tó o fi kú ò ní ṣoríire láéláé. oríṣi kejì òun náà ní ṣirkun khafi ìṣẹ́bọsọ́lọ̀ lè tó pamọ́ òun náà ní ìṣẹ́bọsọ́lọ̀ nínú èròǹgbà nínú àníyàn gẹ́gẹ́ bíi kárí mi gbogbo tó ń ṣe torí kárí mi ọlọ́run ọba rí o lè parọ́ fún mi yàn o lè má ta àwọn mi yàn dànù ṣùgbọ́n ò ní ẹ̀tàn jẹ kan tó lè ṣe fún Allahu Rabbul Alamin ẹ ká máa bá ọkàn wa ká máa pè wálé ó lè bá tèmi jẹ́ o ẹ̀sìn lèmi ń ṣe yìí torí ọlọ́run nìkan ni màá ṣe ṣe ń lè jẹ́ kó mú mi máa ṣe nítorí tàwọn èèyàn wọ́n súnmọ́ ọ náà ni kó ṣe nǹkan káráyé ó lè gbọ́n pa rẹ̀ wọ́n lè máa yan wọ́n lè máa kan sára sí ọ ẹ̀rẹ́ lomi ní sinyi báyìí ìṣòlóore ni wọ́n máa ṣe o àmọ́ yóò máa ṣe ń ṣe káráyé ó lè gbọ́n ni yóò máa ṣe ń ṣe káráyé ó lè mà ni ó rà yóò tún máa sọ pé káyé ó lè gbọ́ kọ́rùn káyé ó lè gbọ́ kọ́rùn ọmọ gbogbo eléyìí ń bẹ nu tí máa bá gbogbo ẹni tó bá ti sẹ́ka ní iṣẹ́ máa fi wá àti súnmọ́ Allahu Rabbul Alamin má ṣe nítorí pọ́n wá káwọn èèyàn yín ọ má nítorí pọ́n wá káwọn èèyàn yín ọ bàbá tó ń se sọ̀lẹ́ má ṣe jẹ́ pé nítorí táwọn èèyàn ti ń ló ṣe dúró tó bí ọ̀kan náà àwọn sàhábà sọláàtì rẹ̀ wá gùn jọjọ bí ìtàtẹ́kùbọ̀ àwọn olùpáyọ̀ ọlọ́ tó sì máa pé gbogbo ẹ̀ torí àwọn èèyàn tí ń wọ àná ọ kó lè bá a ọkàn sára sí ọ bí ẹni tí sọ ilẹ̀ kan bá sọ ilẹ̀ àwọn èèyàn rò pé bẹ́ẹ̀ ọ lọ ní fún máàkì ni. kẹlẹ bá pé hmm, bàbá kudi wọn ní bẹ̀rù Ọlọ́run gbogbo táwọn ọmọ ṣe yàtà wọn ní yẹ o bàbá kudi ni lọ́wọ́ ilẹ̀ ìlọ́wọ́ lọ́ba tán ṣébi tó fẹ́ náà wọ́n ti fún ọ máàkì tó fẹ́ ó fó lọ́gbà lọ́dọ̀ Allahu Rabbul bẹ́ẹ̀ náà ni èèyàn wà nù mẹ́sàlásì ọ̀rọ̀ ló ń ṣe síkìrì ọ̀rọ̀ ló ń ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hula wala quwwata illa billah kọ̀ wá jẹ́ kẹ́nìkan kan ló ti bora amánu mọ́tàsí. so ẹ̀rú ń gbà wá kọ́ mọ́ lọ jẹ́ pé torí wa ká lè bá a pé bàbá yìí ó ń díkìrì ni yìí tó fi ń gbóhùn sókè nù nítorí pọ́lọ̀ ẹlẹ́dàá wa ń gbọ́ tó ń bá ń wí jẹ́jẹ́ kẹ́nìkan tí wọ́n gan ọ̀gbọ́n tó sọ àmọ́ tó ń jẹ wúyẹ́ ọlọ́run ti gbọ́ kí ni tó wá ń gbóhùn sókè tó jẹ́ kẹ́nìkan ó lè bora amá ẹ̀rú ń bà wá kọ́mẹ́jẹ pé torí táwọn èèyàn iná ló ṣe ń ṣe kìí ṣe torí ti Allahu Rabbul Alamin kọ́ lè bá àwọn ní olùyìnlọ́ olùṣèdíkìrì ìlú ṣe ń ṣe bẹ́ẹ̀ bí ẹni tó lọ sí hajj náà ni ọlọ sí hajj kó kó tó fojú sùn kó pé ká ẹ máa pè mí lọ ẹ máa pè nítorí pé kèé sẹ́gbọ̀n sì torí rẹ̀ lọ sí hajj nù hajj kọ̀ hajj kọ̀ àlùkò gbogbo ese wa fún wa kádà bíi jọ́rì àwa Koko wa sáyé kókó ń nipa èèyàn fojú sùnù nípa hajj bákan náà irú ẹni tó ṣe ó ṣe sàrà yóò máa ṣe sàrà lójú àwọn èèyàn nítorí táwọn sọ pé ah, ni bàbá yìí olówó ti fowó gbọ̀n yanu lára ẹni tí à ń jẹ nítọ́fẹ́ wọn ti wí lọ́ba tán ẹni tó bá yẹ pé ń ṣe ìjọsìn tiẹ̀ nítorí táwọn èèyàn ẹ fi yé ẹ fi yé pé ń ṣe àṣedànù kò ní ládàkà tó gbà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá sọ pé faman kana yarju liqa'a rabbih falya'mal 'amalan salihan wala yushrik bi'ibadati rabbih ahada gbogbo ẹni tí máa ń raka láti pàdé Allah olúwa ẹlẹ́dàá kó yá ṣe iṣẹ́ tó dáa kó sì má ṣe fi nǹkan kan sorogún pẹ̀lú Allah nínú ìjọsìn rẹ̀ aqulu ma tasma'un wa astaghfirullah al-azim li wa lakum fastaghfiruhu min kulli dhanb innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله أوانا ولا أبا لا تبولوا سبوي إليه تاكوني سبتو كريم أوانا لا كوا إليه تسن إسلام طلع كالفوا تسكت أبا سنيا جو لا تتلوا pẹ̀lú يندلون àbọ̀ lọ́wọ́ ìṣẹ́bọ̀ yìí alákọ̀ọ́kọ́ òun náà ní ká gbìyànjú láti mójútó tọ̀wọ̀hídì wa dáadáa tọ̀wọ̀hídì òun náà ní ká ṣe ọlọ́wọ́n ọba lọ́kàn ṣoṣo nínú ìjọsìn atòdíjẹ́ rẹ̀ òun náà ní èèyàn lè jẹ́ ni tí ń ṣe ọlọ́wọ́n ọba lọ́kàn ṣoṣo nínú ìjọsìn láì jẹ́ kó pátápátá kúrò nídìí ìṣẹ́bọ nítorí ẹni òjìnà sí nǹkan ara àtòjíjẹ tẹwàhídì náà ní ìṣẹbọ kò bá jẹ kékeré kò bá jẹ ní ńlá ọ̀ràn àyàn ní ká dènà sí ìṣẹbọ sọlọ ọ̀ràn àyàn sì ní ká di tẹwàhídì mu ọ̀nà wo lọ́gbà tó fi di tẹwàhídì mu àfi kọ́ kọ́kọ́ nímọ̀ nípa rẹ̀ torí ẹ̀ à ń bùkátà ó jẹ́ pé àwọn ẹni tí ń kọ́ wa lẹ́sìn wọ́n ń ṣe àlàyé nípa àtẹwàhídì fún wa lọ́pọ̀lọpọ̀ eléyìí tó wà yàtọ̀ sí ní tí ọ̀pọ̀lọpọ̀ báyé pé ká ṣe sọ̀láàt ká yọ zakat ká lọ sí hajj ká ṣe sùyàmù ramadan lọ̀pọ̀lọpọ̀ rò pé ọwọ́ àwọn bá ń tà ń pè níjọsìn ìjọsìn fẹ́ ó gbòòrò ọkàrí gbogbo ń tọ́lọ̀ ń fẹ́ tó sì yọnu sí ó lè jẹ́ ọ̀rọ̀ ẹnu ó lè jẹ́ iṣẹ́ tí wọ́n ní ká ṣe ó lè jẹ́ ìwà tí wọ́n ní ká hù kọ̀bá gbogbo eléyìí tí ẹnjọ́ ó kú káwa tí wọ́n fẹ́ ṣàlàyé fún káwa náà ọbẹ nítorí pé ìwọ tí wọn fẹ ṣàlàyé fún ó fìgbà kan jókòó níbi tó ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tó fẹ́ bọ́ sọ wọ́n wọ́ ọtì níbi tí wọ́n ti fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ntọ́ àmà ta ni wọ́n wàá kọ́ lẹ́kọ̀ọ́ yìí tó ti di pọ́ sá kúrò nídìí kásẹ̀bọ sọ́lọ̀ àfi ká rọra wa bá lásìkò tá à ń lò fúnra nù àti ìrégbè nínú ìgbésí ayé wa ká fi àsìkò díẹ̀ sílẹ̀ nínú ìgbésí ayé wa. láti kọ́ nípa ẹ̀sìn wa a máa rántí gbogbo ògbà Bọọlụ bọ́ọ̀lù tá à ń fi gbogbo ọjọ́ ayé wa wò nǹkan ni ó sì ọ̀nà ọ̀là fún wa gbogbo káràkátà tá à ń fi gbogbo ọjọ́ ayé wa ṣe nǹkan ni ó mú ọ̀nà àbáyọ wa fún wa tó di lọ́la ìgbéǹda kìámà bẹ̀rẹ̀ láti inú sàárè wa gbogbo àwọn ọ̀rẹ́ àdánù àwọn ọ̀rẹ́ òfò tá à ń jọ tọba di lọ́la gbẹndàlù kìyàmù ẹ̀sìn tá a kà kún ẹ̀sìn tá a ń fojú rẹrẹ o náà ní nǹkan ẹyọ kán tí ọsẹ tí ọsẹ kúkú ọ nígbà tó ọba ti kú tó ọsẹ nígbà tó tó ọjà rẹgbẹmú tó ọdara sáré ẹ̀sìn tó kà kún onìkan ní òkú kó tètè má oní láti fi àsìkò sílẹ̀ láti wá máa gbọ́rọ̀ nípa ẹ̀sìn Ọlọ́run mọ́tara rẹ dánú wàláhì ọ̀pọ̀lọpọ̀ fọjú ayé rẹ ṣeré wọ́n tara rẹ dánú tẹnìkan nínú àwọn ojúgbà rẹ̀ bá wá kú yóò máa kí á láti dájọ́ wà lánàá á ẹ̀ wọ́n tẹ́rẹ̀ ẹ̀ dànù bóyá tí ẹ̀ ń la nítorí pé kò sí tọkọ lọ́wọ́ bá pẹ̀lú tọ́mọdé ni mí ìgbòho rẹ̀ mọ̀ àtàkàtà nìyẹn ọ̀sán ò pa ámbọ̀sibọ́sí pé lè ó sùn tọ́lọ́ máa ń ṣe kọ́ dàgbà kó gbó lórí ìranà àti rẹ́gbẹ̀ ta ni ó pè kó o ti kún kékeré kó ọmọ bàá jìyà torí dídàgbà àti orí ibú lọ́jà sí. torí akramakumullah ọ̀dọ̀ rárá rárá rẹ láti wàá máa gbọ́rọ̀ nípa ẹ̀sìn rẹ. rárá rẹ àsìkò rẹ olèmọ́lèmọ́ rárá ìdánilẹ́kọ̀ọ́ lójoojúmọ́ fi ọjọ́ kalẹ̀ ó kéré kó sì jẹ́ni tí wọ́n beere ntọ. ama torí ọ̀pọ̀lọpọ̀ olódo tí wọ́n nípa ẹ̀sìn yóò tún fèsì méjì kò ní béèrè torí pé kọ́mọ̀jẹ pé tolú ara ẹni àwọn èèyàn fi wọn àpè látijọ́ yẹ ẹ̀yàn ọ̀mọ eléyìí ìmọ̀ ní jẹ́ ìmọ̀ kí ni bẹ́ẹ̀ ojú ti bá o ojú á ti ọ̀nù náà kọ́ ọ ju kọ́ yóò ti kéèyàn bọ́ nínú ẹ̀rọ kékeré yìí ẹ rí i pé wọ́n lọ́wọ́ lára kabura kí ló fẹ́ mú mi búra dàn ní kọ̀kọ́ mà pé ọ yẹ bẹ́ẹ̀ pé kí n búra bẹ́ẹ̀ ní ti wá búra tí mò ń bá ronú ní òṣèṣe ẹni tí ò ronú kó tó sọ̀rọ̀ wọ́n máa kábàámà yóò fi tí ọ̀dà búra kó tó di pọ̀ gbáà kò yẹ kí n fògún búra kò yẹ kí n fojú orí búra kò yẹ kí n fi àwọn wàlíì kan búra tani wàlíì àwọn ṣéwùṣéwù tani jẹ́ bẹ́ẹ̀ tọ́ǹbà ronú eríkò ní ṣiṣe nínú ọ̀rọ̀ tó ń sọ nígbà tó ti pèsè bọ̀ yìí ọ̀rọ̀ àlára tó ń sọ jáde lẹ́nu ẹnìkan ti ọ̀rọ̀ rẹ̀ mọ ọ̀rọ̀ tó sọ mọ tó tí ó mọ ọ̀sẹ̀ torí ọ̀rẹ́ tó ti ọ̀ kò ló sí ọ́ bí ìbá ti kọ́ lọ́n lọ darí rẹ̀ wípé kó sí o má sọ pé ẹ̀yin náà kópa ń bẹ̀ ẹ̀rí mi èèyàn tẹ́ bá sọ lẹ́yìn náà gbogbo ìyá pàtì náà ti rí dànù ntọ́fẹ́ máa pera rẹ̀ yọ sọnù lórí tiẹ̀ náà ẹ̀rùn náà lọ́wọ́ ẹ̀ ní jẹ́ kí ṣètọ́ ni ó lò àmọ́tẹ́ ìmọ̀ àti sọ pé ọlọ́run àti ẹ̀yin ni <laughs> bẹ́ẹ̀ ni àwa náà ni ń tán kí ló lè dá sí. lè kẹ́kẹ́ sí torí di eléyìí ẹ̀yin ẹ mẹ́jọ ọ̀sẹ̀ náà látara dáadáa tó ṣe sí yín ti sọ ahọ́n yín rí pẹ́ ní ṣe. adáńgbó adáńgbó ó àdúgbò pọ̀ wà àdúgbò ṣé ọlọ́run lọ sọ yín àbájá o ọlọ́run lọ sọ àjàrà o tó ṣí ti gbogbo ọlọ́kọ̀ kan lọ́wọ́ ẹ̀ táwọn kalẹ̀ ó sì wá pẹ́ yín náà tútù láyé òde tòní ó lè má jẹ́ pé wọ́n fẹ́ gbà àwọn èèyàn gan wọ́n fẹ́ kó wọ́n ti rí káwọn bá kó wọn ojú káwọn gbowó ọwọ́ tiwọn lọ ní lọ fọyín ń fi ajá ń fún pápá yẹn ti dáké lábẹ́rẹ́ yín nígbà tẹ́lẹ̀ tó bẹ̀rẹ̀ ọlọ́run pé ọgbẹ́ lọ pé àwọn pẹ́pẹ́yẹ yìí tí ọ̀bá ti àtàwọn yìí àwọn olè wọn bá nàkó lẹ́rù tẹ́lẹ̀ tó bẹ́ẹ̀ làwọn pẹ́pẹ́ yẹn bẹ̀rẹ̀ sí ní pariwo labati ẹ sọ pé tí ọba sí tọ́lọ̀ nìkan alọ́dá pẹ́pẹ́ yẹn náà bí pẹ́pẹ́ yẹn tọ́lọ̀ bá yà lójì lójijì ńkọ́ tí ò rí nǹkan kan wí ó ti ẹ̀ wí ẹ̀yìn ti sùn lọ́ntì yín àsùn fánfán tẹ fán ó ti jẹ́ ọ̀gbẹ́ni dàlùkìyàmù àbá wọ́n fi kó gbogbo ẹrù tó ẹ wá sí ẹ bá bára yín lórí ẹni bẹ́ẹ̀ dìdà àwọn ẹlẹ́kẹ̀ẹ́ ti kó lọ èèyàn ọ̀jẹ̀ ni tó ti pé ń ronú dáadáa pẹ́pẹ́ yẹn ò sí nǹkan kan fún mi o ajé ò sí nǹkan kan fún mi ọlọ́run tó dá gbogbo ló sí nǹkan fún mi tó ká kíyè sára ń bẹ̀ yẹn bákan náà ká tún kíyè sára wípé gbogbo ń táwọn bá ń ṣe níjọsìn ìtumọ̀ tó fi pé níjọsìn ó ní pé mò ń fi ń jọ́sìn fún Allah ṣé ẹnìkan wá ń bẹ tó dàbí Allah ẹnìkan bẹ tó tiẹ̀ súnmọ́ tí ó fi wá jẹ́ pé ìjọsìn yìí ẹ wà láwọn ọmọ pé wọn náà lọ́ọ́ kí n máa sìn bọ́tà àwọn bàbá wa wọ̀nyí àwọn náà gba wọn tóbi púpọ̀ kò burú ẹjọ́ lọ pín sọ̀látùl jumu'ah yìí ẹ mú rákà kọ̀ọ̀kan ẹ máa tún máa kárí mi nù pé ìwọ ọlọ́ọ̀ ẹjọ́ pín ẹjọ́ pín ẹ má bínú ìfẹ́tẹ́nì kò bínú sí mi sọ̀tún sòsì má bàbí kan jẹ́ lèmi mùnáfìkì káfìrì torí ẹ ẹ gbọ́dọ̀ sí kárí mi ẹ máa rántí pé èmi ń fi nǹkan yìí jọ́sìn mi ẹni tí mo sì lè jọ́sìn fún òsì àfi Allahu Rabbil Alamin eléyìí ọmọ níbi kárí mi ó ní báwo la ṣe wá lè lọ́wọ́ kárí mi ó lágbára púpọ̀ jàmà ní ìṣòwò àwọn ọ̀pá gbogbo àwọn ẹrú ọlọ́run ti dé gbogbo èèyàn tó ọ ó ti mà yí pé afọ́jú nìkan ni ò ní rí ọ àwọn ti sọ láti pé ọfẹ ti tahiyatul masjid gbogbo ojú ní sì ń wọ ṣètàn náà àbọ wípé ọkàrí la hmm, sórí ibi tó olóṣìn náà lọ dáa kéfàtì àkíngbọ́nà <laughs> subhanallah yọọ ma kà á pé yẹs tajwid wà mbẹ tajwid wà mbẹ gbọ́n sókè díẹ̀ kí wọ́n gbọ́ ṣètàn máa ń lo àwọn èèyàn bíi bèbí ọmọdé nípa gbọ́n sókè kí wọ́n gbọ́ lọ́lọ́ba ọ̀rọ̀ àmà lẹ́yìn ọ̀bà àbí bàbá yìí ti gbàgbéra ni ní ma ka kí o sókè níbi tọ́ǹsì ọmọ tí ń ṣe ṣètọ́nì ní ń yí bí ọwọ́ abo Ar-Rahman ẹ tẹ̀jú ìdíwọ́ àná kí o bàbá yìí ẹ ṣé pé bàbá náà máa tẹ́jú ìdí báyìí tọ̀ ó ti gba máàkì kan tó ń gbà rárá kí o kúkúrú àti ọkẹ o tó bá nàbì sọlá àti sọlá ńgbà tí ń ṣe kútùbà lọ́tẹ́nìkan wọlé tọ́jú jókòó láì jẹ́ kó ti náfìlà àlẹ́ mi ní kó ti ṣe sọlá ó ní ti ṣe sọlá ó ní ṣe rákà méjì ṣètọ́ni ọ̀sọ̀ fún kó kọ́ka kúlí ayọ̀ káfírùn kọ́ka kúlú wà lọ́wọ́ rákàkì lẹ́yìn fatia àfà ṣètọ́ni lè sọ fún pé lọ sí alukọ́ríà lọ́ba máa ka alukọ́ríà yọ́n bá máa pẹ́ ah bàbá yìí tó rùkú kòrùkú nítorí tí ṣètọ́ni fẹ́ gbà nù ó tó rùkú kòrùkú ó tó rùkú kòrùkú nígbà tí ń lọ sí rùkú dípò kọ́sì àwọn àpájẹ́jẹ́ ọ̀hún ọ̀hún ọ̀tún láàyè kíkì o ẹni táwọn yóò tún gbọ́ pé hmm, hmm, hmm. àtẹ̀yìn náà ẹ̀yin kọ́ kí o wà wọ̀ kọ́ kí o ó ti gba máàkì. ní òkú o tún lè sọ ọ́bẹ̀ ọmọ dìde má bí ìgbà tó ṣe tàhájú nínú ilé rẹ̀ lóru tẹ́nìkan kún orí o lè pẹ́rù kún oyún bí ṣètò ṣe máa ń lo àwọn èèyàn. ẹ wàá padà rí i pé rákà méjèèjì tẹ́yìn náà bá jálábòsì tí wọ́n bá fún ní ládá mẹ́wàá ẹ dákun sí ládà kan lè sẹ́kù fún yín wàláì kò ní sẹ́kù torí pé láti bẹ̀rẹ̀ dópin rẹ̀ àwọn èèyàn ló ṣe fún òòró lọ́kàn rẹ pé ọlọ́run ló ní ìjọsìn yìí o wọ ní owó àti gbogbo ẹjọ́ wọ̀ mí òpó lásán ni yín kò sẹ́mi lára yín. ọlọ́nà tá a fi lè bọ́ lọ́wọ́ kárí mi wọ́n máa wo gbogbo ẹni tí máa pé òpó ni nínú mọ́ṣáláṣí òpó wà ṣé ní ìsìtọ́ bá wọ̀ nìkan sọ fáwọn òpó ẹ wò mí o mi mi mo mọ sọ láti ṣe ju o sẹ́wọ̀n kéèyàn ní sọ bẹ́ẹ̀ wọ́n ní tọ́ba yá ni kéèyàn kan lọ nìkan bọ̀ ọ̀ọ́kà wọn kún ewé orí igi sẹ́wọ̀n kí tátẹ́kùn bá fẹ́ ewé orí igi ńkọ́ yọ máa fẹ́ sọ́tún fẹ́ sósì kò sí tọ́kàn mi pẹ̀lú yẹn má bà tèmi jẹ́ má bà tèmi jẹ́ ẹ má bà tèmi jẹ́ bẹ́ẹ̀ lọ́ọ́ máa sọ lọ́kàn rẹ̀ ọlọ́ọ̀lẹ́mí sìn tọ́ba wá ṣe láti bẹ̀rẹ̀ dópin ó rí ládàá sọ láti gbà tẹ́lá ti bẹ̀rẹ̀ ta gbẹ̀rẹ̀ ọlọ́hu akpọ́ ṣètọ́nù ti dé ní ti ṣe kíní lọ́sọ̀ fún yín ẹ̀ máa bá dàda kún bára ẹ̀dá sọ̀rọ̀ abatẹnijẹ́ ni ọ sọ̀rọ̀ kí tẹ̀lá ti bàjẹ́ ti pẹ́ má bà tèmi jẹ́ títí tẹ bá rí ṣe tẹ sálámà ẹ ti rí sọ̀rọ̀ láti yún ẹ rí gbà lẹ́nu bẹ́ẹ̀ ni gbogbo ọ̀sìn tẹ̀ ń bá ń ṣe ṣètọ́nù ọ wà lẹ́nu torí kó ti lérí lè kà níwájú ọlọ́ so àfi ká gbìyànjú kọ́ lọ́wọ́ sì ràn wá lọ́wọ́ láti borí ìfẹ́kúfẹ̀ẹ́ mi wa kó mú aborí àṣetán abatẹnijẹ́ tí èfẹ́ ká soríire kọ́lọ̀ lẹ́dà kó sàwà lólóríire jàmá ọ̀ràn èèyàn ni ká sọ̀ra fún tí islam bá ní ká sọ̀ra fún ọ̀ràn èèyàn sì ní ká kópa nínú tí islam ní ká máa ṣe torí pé ẹ má gbàgbé pàwọ́ à ń ṣe islam ká lè wà lìjánà ni o à ń tẹ̀lé ta nabi wa muhammad sallallahu alayhi wa sallam ká má bàa wọná ọlọ́run dákun ṣe wá lọ́mọ àlìjánà ọlọ́run dákun má ṣe wá lọ́mọ àná ní ìgbà tá à ń sọ̀rọ̀ pé ká sọ̀ra ká jìnà tí ìṣẹ́bọ sọ́lọ̀ eléyìí tó kéré gẹ́gẹ́ bí o ti ṣe jẹ́ ọ̀ràn yẹn ká dínà sí ètò tóbi kárántí pé ànábì tó lọ́n wá rán tó fi gbogbo àwọn àmà ńláńlá yìí tó fi mà wá ìwà rẹ̀ lórí wa ọ̀kan nínú rẹ̀ ó náà ní ká máa ṣe àsọ̀látù fún ànábì yìí torí pé ọlọ́ọ̀tà àwọn mọ̀lẹ́kà rẹ̀ àwọn náà máa ń ṣe àsọ̀látù fọ́gà wa ànábì Muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ̀ tó wá pa wá láṣẹ àwọn tá a jẹ́ mùsùlùmí káwa náà ká kópa Muhammad sallallahu alayhi wa فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين حسبنا الله سيؤتينا الله من فضله إنا إلى ربنا راغبون اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله